السلام عليكم ورحمة الله وبركاته ní tẹ̀síwájú àlàyé tí a ń ṣe ní orí àlùwàlá orí ẹ̀pẹ̀ ilé tí a mọ̀ sí àtẹ̀yàmọ̀ hadithi afáwà àmà àmọ̀ ti yọ́sùn òun náà ni àwòkà fún wa lónìí pẹ̀lú ìgbọ́lọ́ ọmọba àlejò alá àti àdìsí àfáwà jáde in an kàn zàlẹ̀. عن عمار بن ياسر رضي الله عنه قال بعثني النبي صلى الله عليه وسلم في حاجة فأجنبت فلم أجد الماء فتمرضت في الصعيد كما تتمرض دابة ثم أتيت النبي صلى الله عليه وسلم فذكرت ذلك له فقال إنما كان يكفيك أن تقول بيديك هكذا ثم ضرب بيديه الأرض ضربة واحدة ثم مسح الشمال على اليمين وظاهر كفيه ووجهه عن جابر بن عبد الله رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال أعطيت خمسا لم يعطهن أحد من الأنبياء قبلي وصرت بروع مصيرة شهر وجعلت لي الأرض منزلا وطهورا فأيما رجل من أمتي أدركته الصلاة فليصلي وأحلت لي الغنائم ولم تحل لأحد من قبلي وأوتيت الشفاعة كان النبي صلى وكان النبي يبعث إلى قومه وبعثت إلى الناس عامة إن ترى أمر ما يأتي يرون يقع يوم قال بعثني النبي صلى الله عليه وسلم في حاجة فأجلبته anábì sọ́lọ́ láàrú ẹ̀rọ sọ́lá anábì gbé ní ìránṣẹ́ ìdílé nígbà tí ó wá wà ní orí ọ̀yìn ilé tí ó ti ń jẹ́ṣẹ́ sí anábì sọ́lá sọ́lá tí ó gbé fún un ó ní òun wá ní jánábà fọlá láti di ìmọ̀ ìṣòro ni pátámọ̀ lọ́sùn tó sáyé mo bá kóra mọ́lẹ̀ pẹ̀lú kàmá ní sàmọ́lọ́ tó dáadáa ẹgbẹ́ bí àwọn dábàá náà ṣe máa ń kóra mọ́lẹ̀ pẹ̀lú. ثم أتيت النبي صلى الله عليه وسلم فذكرت ذلك له وأبى النبي صلى الله عليه وسلم وأشر عليه فيقول النبي صلى الله عليه وسلم فقال أنا أقول إنما كان يحييك أن تقول ليليك هكذا أنا أقول أسكت وكن صور البيت ثم ضرب بيديه الأرض ضربة واحدة anábì wa fi ọwọ́ rẹ̀ méjèèjì ó fi lulẹ̀ lẹ́ẹ̀kan péré súnmọ́ mọ́sáhá ẹ̀ṣìmá ara yẹlé ó wá fi òsì ó fi pa ọ̀tún ọ̀zọ́ ìrọ̀tọ̀ fẹ́ ibi lọ́wọ́ ìjà bákan náà ẹ̀yìn ọwọ́ rẹ̀ méjèèjì ó fi ẹ̀pẹ̀ yẹn ó fi pa ó sì fi pa ojú rọ́wì hadith rọ́wì ló ka hadith yìí wá náà ni àbọ̀ àwọn ọmọ ya fi مولى من مرسوم كنيته أبو اليقظات أما كنيته كنيته أبو اليقظات أبو اليقظات يعني كنيته في أبونا عباس والداه صحابيان بابا رأسيان صحابينهم أسلم من مكة قديما onáàgbà ìsìláàmù tipẹ́tipẹ́tipẹ́ ní ìlú mọ́ta káàní ní mẹ́rin yóò àgbàbù fi bá sí láà nínú àwọn tó jìyà ó rí pé wọ́n dúró sí islam wọ́n gba islam òun náà ni afá àmọ́rọ̀ ọmọ ya tó wà ṣẹ̀yìn bàbá tó láwọ̀ ó wà ní àwọn tí ó ja ogun bádìrì wàlùmọ̀ṣáàṣì tẹ̀kú láhà àtúgbà àwọn ogun tó kù máa rọ̀ sóbi láàrin sallallahu alaihi wasallam pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam wà ha jẹ́ra ìjọba sẹ́yìn bákan náà ìjọba méjèèjì ló ṣe ó sì jẹ́ra lọ sí ìlú abáṣá ó sì sì jẹ́ra lọ sí ìlú مدينة الرسول صلى الله عليه وسلم وصلى إلى الكبلتين بكنا إلى الله وأقوى ما يكون ياسر òun náà ní pé ó wà ní àwọn sọ̀hábà tí wọ́n kírun sí kíblà méjèèjì kíbla àtàkọ́kọ́ òun náà ní Jerusalem ibi tí àwọn ìsọ́nàsọ́nà lójúkọ tẹ́lẹ̀ bákan náà kíbla ẹlẹ́ẹ̀kejì òun náà ní kíbla ilé tí àwọn lójúkọ báyìí tí ó jẹ́ ti Kaaba ayé alkíbla ti náà ń ká والكبلة المنسوخة الكبلة المنسوخة قبلة إليه تعقله òun náà ní kíkà èyí tó àti ìgbèrè bá lẹ̀ wọn náà ti ká èyí ló fi pa irun rẹ òun náà ní ti mọ́ká tó kíkà èyí tó àná ní ìlú. ورد في فضائله أحاديث كثيرة ọ̀pọ̀lọpọ̀ àárí ọ̀làrí tó júwe ọ̀làrí lọ fún amọ̀rọ̀ mìíràn fèrè روى له الشيخان وغيرهما من أصحاب السنن أصاب بخاري مسلم وفى حديث أصاب عمرو بن يسرى كان في الأرض بكنا وأصحاب السنن هناك حديث أصاب عمرو بن يسرى هناك قتل مظلوما في وضع الستين فنتصدر وثلاثين رجلا عن وضعه وضع الله عمرو بن يسرى مثل ní ìgbà tí ojú ẹ̀rọ ìtàkùn sáàmù tí ti fi ilé tí ó wáyé ní ọdún keje ó lé ní ọgbọ̀n tí hijira náà ti sọ̀rọ̀ máa lù wá ní sọ́nà bọ́lá bọ́lá ní sí afáwọn ọmọ ọmọ yá àti ìgbà àwọn tí wọ́n ti lọ náà ní sọ́lá fún wa. رحمه الله تعالى ورضي الله عنهم اجمعين امين موضوع الحديث àkórí tá a lè fún àdéhùn yìí ní bàyá mi kẹ̀ sí ẹ̀sẹ̀ mú lórí jẹnẹba bóò ní a ti wẹ ìwé jẹnẹba pẹ̀lú ẹ̀yà mọ̀. Gẹ̀rí mi ṣàlì àwọn àjùjọ tó súnmọ́ kó jẹyọ nínú àdéhùn sí àkàyé. Gbọ́dọ̀ bá a kà ní ayé àrùfàlà ní. Àlejò sọ̀rọ̀ àtọ́lá àlejò gbé mi dìde àmì ó rán iṣẹ́ fi há ìjẹ̀lẹ̀ ayélujára ọ̀dọ̀ ó rọ ní sẹ́ ti lọ bí àbùkátà kan àjùlọ́bí tó sọ̀rọ̀ àníyàn jẹ̀nàbà èèpo ìdálọ́lá sọ̀lám alẹ́bí máa lám áṣùlù àlẹ́bí ìbára tọ́lábì ní orí omi lẹ́yìn àtúnlò ìwà omi dáadáa فذكرت ذلك أي ما جرى له من الجنابة وتمضوا وصل إلى النبي صلى الله عليه وسلم إذا ما يهم النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم يرفيك أي يبنيك عن أن تمر في أو عن الاتصال بما يا إذا يجب بعض إستاذيك ويجب على القرامة يبن بكنا الشمال اليمين اليد اليسرى على اليمنى من بعضين تفتي أن الشمال على اليمين òsì lórí ọ̀tún àlìyẹ́tò lè sọ̀rọ̀ ọwọ́ òsì alàlìyìnà lórí ọwọ́ ọ̀tún ní bá nǹkan fi láti inú ọwọ́ rẹ̀ báyìí. na يعني مسح وجهه من صلى الله عليه وسلم وقوجوره التمرك أي التمرك بالتراب kí ẹ máa fura mọ́ yẹpẹ̀ aṣọ́rùfú alìjímáàlì àlàyé ní àkótán يحدث عمار بن ياسر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم أرسله في سرية فأصابته جنابة wọ́n ní àfọwọ́ àmọ́ràn ọmọ yára sí wọ́n ń sábà yí sí àlẹ́ ìṣọ́lá sọ́lá ń gbé wọn ní ìránṣẹ́ lọ síbì kan bákan náà àwọn wá lu jánúbà àwọn òsì mọ́ bóò ni a ṣe tàyámù àwọn wá rò wípé tọ̀ àtàyámù yóò ọ̀ràn yẹn ní kí ó kí ẹ bá fẹ́ fi wẹ jánúbà kí ẹ fi gbogbo ara ẹgẹ́ nígbà tí ẹ bá fi omi wẹ فتمرغ على الأرض ليشمل التراب جميع جسده أن يقع عمر بن ياسر àwọn akọ̀rọ̀ àwọn yẹ̀pẹ̀ sílá tí yẹ̀pẹ̀ nígbà kárí gbogbo ara wọn padà náà kọ́ ìmọ̀ ara nàbí sọ̀lọ̀sọ̀lọ̀ àṣùbára láti àbọ̀ àwọn ọmọ ya tó tó dé ọ̀dà nàbí sọ̀lọ̀sọ̀lọ̀ kó fà nàbí sọ̀lọ̀sọ̀lọ̀ àti ọmọ ìgbà tó ṣẹlẹ̀ yìí bímọ sọ́nà yá ni fa àkànnà tó wá dàmú fàálàhù amfàtà síra tí ó lè mọ̀ tó ṣe ìgbà tí wọ́n ṣe ẹ̀ṣẹ́ ìgbà tó sọ̀nà àti ìgbà tó sọ̀nà فبين وأن تيمما ضربة للوجه والكفين àti pé ní jẹ́ tàyámú ẹ̀ẹ̀kan náà láàfọwọ́ nílẹ̀ yóò mọ̀ bá ojú àtọwọ́ lọ ẹ̀yìn sọ bá kí na káfí yí àyínná bìṣì máa ní ọjọ́ ìkàfẹ́ ìrọjà ó sì fi ọwọ́ òsì rẹ̀ ó fi fọ ó fi gbo ọwọ́ ọ̀tún rẹ̀ láti inú ó sì tó فقه الحديث مشروعية التيمم لمن لم يجد ماء ìbófinmu sàlọ́láwò ìbófinmu ìlò yẹ̀pẹ̀ nígbà tí a bá rí omi nígbà tí a bá rí omi a lè lo yẹ̀pẹ̀ so yẹ̀pẹ̀ àti omi bájáde òní wọ́n jẹ́ fún ara wọn ìgbà míì wà pé pé ibi tá a ti máa ń lo omi ibi tá a ti máa ń lo yẹ̀pẹ̀ sábà rí ẹ̀pẹ̀ omi ìdúró fún afáàní onímọ̀ máa tàbí báàrí ìfapọ̀jà àgbẹ̀dá fòrògbó fáfi máa ìyónú kọ́ wà ní tòrọ ìlú jìlá onímọ̀ máa tàbí bá ẹni tó bá kú sínú ọkọ̀ ojú omi tí a kò lè débi tí wà ń lọ lórí omi tó débi tí wà ọ̀nà ó òkú rẹ̀ ó sì máa rùn ìmọ̀ máa tàbí báhàrí fọ́kọ̀dé àìsàdá lòwú ẹnikẹ́ni tó bá kú sínú omi tó kú sínú ọmọ ojú omi fọ́kọ̀dé àìsàdá lòwú àti rí kún ó ti dá wà láàrẹ̀ àìsàdá tó bẹ́ẹ̀ kún omi ó rọ́pò yẹ̀pẹ̀ wọ́n sọ sínú omi bẹ́ẹ̀ náà ni wọ́n ti sọ sínú omi yẹn òní bí ni omi ó rọ́pò yẹ̀pẹ̀ ṣùgbọ́n lè tàà sọ ní yẹ̀pẹ̀ ti kí ni o ó rọ́pò omi máa máa tàfi báárí pàkọ̀dé àgbàdá fòrú fásitì máa ìlú ń kọ́ wàhúwá bí tòrọ́ bí gúdìlá مشروعية التيمم لرفع الحدثين الأصغر والأكبر بقنوا تيمم láti gbé ẹ̀sìn ńlá àti kékeré kúrò àrígbọ́ inú àdébì bàtà yìí bákan náà àlùwáàjì tó tọ́lá tó lè máa àwọ̀dà alákọ̀ọ́kọ́ ní pé táwọn kọ́wọ́ omi náà káyín náà mi lẹ̀ṣẹ̀ tí ò wá sóbi sáàrò ní pẹ̀lú yẹ́kùn tẹ̀yàmù ìgbà ńlá tó wá rìsọ́ọ̀tì sí àtẹ̀yàmù bákanáà bayanu sífà tayamu wà ánàkù sọ́dọ̀tún wáhìdà àlàyé nípa tayamu àti wípé ẹ̀ẹ̀kan náà láàfọwọ́ lu ilẹ̀ tọ́wọ́fẹ́ ṣe ramu anna al-masha yakunu al-kaffaini wal wajh faqat a masu tàbí ṣe wọn ni ọwọ́ méjèèjì náà ni ó wà fún àti ojú nìkan bákanáà tọ́wọ́ àti àmì ìrí wájibà ìmọ̀ tẹ̀lé àṣà àwọn olórí ọ̀rọ̀ èèyàn ni lóòdì ọgbà tó bá jẹ́ wípé àṣẹ wọn ó ń sábà àṣẹ ọlọ́run àti àṣẹ anábì sọ́lọ̀ náà lè àlè sọ́lá nígbọ́lá wọn bá sùpánù wọn sọ́lá sọ wípé àti òun náà wà àti òun tó wọ́n ó lè àmì òní ẹni nígbà tó fẹ́ sọ ó lè àmì kò fún anábì sọ́lọ̀ náà lè àlè sọ́lá ó se ápsù rẹ̀ lórí èyí tí wọ́n bá pa yín láti tó bá ti tábà àtọ́ àtúnlọ́ọ̀hí wọ̀tọ́ àtúnrọ̀sì tó ọba pa tí ò ṣe pa títọ́ tí ò sì ṣe pa títà ayàtọ̀ náà ọba tó rahimahullahu wọ́n ní àyà yìí wọ́n ní jẹ̀lílù alá ìsìkìlàlúyẹ̀ tẹ̀ṣirẹ̀ bí nàbí sallallahu alayhi wa sallam wọ́n ní àyà kọ́lọ́wọ́n bá àdúgbòlá sọ wípé wà máa ń yóò tí rẹ̀ rọ̀sùn làpapọ̀dé àtọ́ àlà ẹni tẹ́ni tó bá ti tẹ̀lé ànábi sallallahu alayhi wa sallam ó ti tẹ̀lé ọlọ́wọ́n bá náà lẹ́yìn inú kọ́ ìmọ̀ jẹ̀bi àárọ̀ fún ọkùnrin àwọn sàárá wọ́n ní àyà yìí bí ìjẹ́lẹ̀ wọ́n ní àárí ń bẹ̀ wípé arimujáde nínú àyà yìí pé للنبي صلى الله عليه وسلم استقلالية في التشريع ànábì lè sòfin ó lè sọ pé nǹkan báyìí bó ti rí ni táàsì wọnú kùránì táàsì lè rí bẹ́ẹ̀ ànábì sọ́lá sọ́lá ànábì ní ìsìkìláàlìyà singuadẹ́tì ànábì lè ṣe tẹ̀sí ó lè ṣàrọ́ à pé nǹkan báyìí bó ti rí ni nǹkan báyìí bó ti rí ni nǹkan báyìí ni. à ń kí mo sọ́kùnlá bó láti fi kò sínú kùránì o ànábì ló sàlàyé nínú súnà ọlọ́run bá tún wá sọ wípé ó ní wọlá ìtọ́lí aláàhàdì mímú mmiri abada àmọ́ náà na tuntun bá tún ti kú lẹ́yìn ilé mọ́tò kí ló sẹ́ni lára wọn mọ́tò kí sí ẹ̀yìn kankan lára bá bẹ̀rẹ̀ ní wípé lára kò sínú Qur'an ló ṣàrọ̀ àrẹ̀ ọlọ́run wá wá ẹ̀ aláàrí mínírú mọ́ta àbẹ̀dà mọ́sírùn sí ẹni kankan lára tó bá ti kú inú àmọ̀nà bìtì bọ̀dì irun kíkí jẹjẹ sókù gbẹ̀lá dandan kò sínú kùránì ànábì ló ti tẹ̀sírí rẹ̀ ọlọ́wọ́ bá mú wá ń rí pa àti tẹ̀sírí rú sànẹ́lì sallallahu alaihi wa alihi wa sallam kò yé so níbi ni a sọ ilẹ̀ ìgbé òkè ànábì sallallahu alaihi wa sallam ànábì ló ti tẹ̀sírí ìsìláàlá tọ́lọ́ wọn bá ti wá òkú máa tó àmá àti àkùnmọ̀rọ̀ sórí fàkòzò wọn máa nà á kùn ánìmú fàǹtàmù ìtọ́lá tí sọ́lá sọ́lá bá ti fún ní tó fi lé lọ́wọ́ ẹgbà ètò bá ní ẹjìnà sí ẹjìnà sí kì í ṣe máa dédé ọlọ́run nìkan làdúgbò máa pe mọ́sí àjọ́bì náà ẹ̀tẹ́ ló bá dé sọ́sọ́lá sọ́lá àlùwáàdì بيان صفة التعامل وأنه ضربة واحدة أن المرء يكون للتصرف غير فقط نعم طاعة العمل الواجبة إتلاع شمول التعامل تبقى طابعة إن في الله سبحانه وتعالى في أسر بدنا في النبي صلى الله عليه وسلم الاجتهاد عند فقدان النص وإيمان النظر يعني بيجو tí ìbá sí nọ́ọ̀sù kí ènìyàn rọ̀bọ̀ gúnlé lórí bákan lo ìwòye sí láti fi ṣe ìgbìyànjú ẹ̀sùn tí ó bá sí lọ́sùn torí pé kò sí láti ṣe àdìmọ̀ àná tá a bá ti dé lọ́sùn kò sí ìṣe àdìmọ̀ kan mọ́ ní ẹ̀sẹ̀ lọ́sùn bákan náà alìmọ̀ṣẹ́ ìlú alìmọ̀ṣẹ́ láì àádọ́ta àlejò ẹni tó ṣe ìṣe àdì tó ṣe mistake àní sọ wípé kó dá padà mọ́ ṣe alẹ́ nàìjíríà sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀ láàrin àkóyún ilé anáni sọ́lá àmìsọ́lá anáni tó sọ ilé kó lọ tún jánẹ́bà rẹ̀ kó lọ yẹtẹ́ yìí kó lọ tún rẹ̀ ìjọsìn tó dẹ̀bi ṣe anáni sọ́lá àmìsọ́lá sọ ilé kó tún dá padà bákan náà láàyè ìṣẹ́lẹ̀ tó gbá tàbí ìwádìí yìí kọ́mẹ̀ kẹfẹ́ kàmọ́ fi gbogbo ìhàrí hàbí wọ́n ní kì í torí pé dandan láwọn ọkọ̀ ní pé bàbá fẹ́ ṣe fẹ́ àmú àbúrò kọ̀kọ́ pa ojú torí pé àdéhùn òun ṣe ìṣára pé ọwọ́ kọ́bílà ojú ẹgbẹ́ bó ṣe wà ní àlùwàlá olómi torí àdéhùn yìí torí pé àwọn àfáà láre wọn ràn kí ń fa ìdájọ́ nínú àdéhùn gan wọn ó jà máa gbogbo rẹ̀ papọ̀ ni wọn dáhà tó bá jẹ́ pé àdéhùn rẹ̀ ó dáńlà lórí mọ́sálà ẹ̀yọ̀ kò ṣoṣo àmì ìwádìí wa fi tẹ̀yámú alimọ́sí ètò jọ̀rọ̀ àwọn ìfàfẹ́ nípa wọ̀lẹ́yìn tàtàmọ́rù àrùn òsì máa tẹ́lì pọ̀tàkùnrin níbẹ̀ ní àtọ́rí wọlẹ́yìn wọ́n ní ìlú ṣe ẹ̀tọ́ ní pé kámọ̀ múra mọ́yẹ́ ìpẹ̀lá kámọ̀ fún ṣẹ̀fẹ̀ po ara wa kámọ̀ fi gbó ara kámọ̀ fi gbogbo ọmọ níkà ọwọ́ fi gbó orun gbọ̀n ilé kò sí ń فيه أن من تمرغ وفعل حين نزول الماء عند التأمل أن طهارته صحيحة ويزعج. نقطة في عفاء صلع يجيب. بàtí mo ka lóòótọ́ yìí mo ní ṣòro pé tí àfáwà sọ ibi kò kọ̀rẹ́tì àṣẹ pẹ̀lú màgìdìláàbí àfihàn ọ̀gbọ́n mo ní ṣòro pé ọ̀rọ̀ tí wọ́n sọ ibi kò kọ̀rẹ́tì kí ni ìkan tí wọ́n sọ wọ́n sọ wípé nínú hadithi arìkọ́ nígbà tí èèyàn bá pòrà mọ́yẹ̀pẹ̀ tó tó yíra tó ṣe tó yẹ kó ṣe ní ìfiyẹ̀pẹ̀ omi ìpè ìgbàláyé wà ìgbà tí mo ka ọ̀rọ̀ yìí ní ìwà òkè pẹ̀lú ọ̀rọ̀ yìí ní ìwà òkè pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ tó yìí ọ̀rọ̀ yìí kò kọ̀rẹ́ mo wá pe ṣe kàjíà hafizatullah mo ní ṣé ti tẹ̀lé ìlànà wọn sọ̀rọ̀ báyìí báyìí báyìí báyìí níbi báyìí báyìí báyìí bọ̀ pápúnálè mo ní problems pẹ̀lú ọ̀rọ̀ yẹn torí pé mi ìgbà ọ̀rọ̀ yẹn rárá ṣé wàá ní pé ní tí mo sọ yẹn ló ráì ní tí ṣé ti sọ ló rọrùn kí ló dé tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni wípé ṣé mọ̀ yí pé sàábé tó ṣe nǹkan yẹn àmọ́ tó yà ápùsù tó ṣe nǹkan kò sí nọ́ọ̀sù àbí tó máa gbára lé òkè ó ṣe ìṣìhàdì ìgbà tó wá rọ́rà mẹ́rin sọ́lá sọ́lá ó sọ fún àná sọ́lá sọ́lá pé nǹkan tó ń ṣe lélẹ́ yìí o ànágbà wá fún pé à yẹ kí ká à ń tẹ́fọ́ àlàkádà wàkádà wàkádà òní tó ò bá ti ti lélẹ̀ ó túbọ̀ sí pé ànágbà sọ́lá sọ́lá ti padà sàlàyé yìí tó jẹ́ sọ àbùkù ṣùgbọ́n kì í ṣe ní pé ìṣìhàdì tó ṣe yẹn ó ṣe nígbà tó ti dáàbò lọ nígbà tí kò sí nọ́ọ̀sì tí ó bá rí ló fi ṣe ìṣáàlì ìgbà tó dẹ̀ lọ́dọ̀ àmì sọ́lá sọ́lá àmì sọ in tó jẹ́ correct view in tó yẹ kó ṣe àmì sọ́lá sọ́lá sọ́lá tó bá ti gbà mí o eléyìí ni ò bá ṣe ó túmọ̀ sí wípé nǹkan táwọn àmì sọ́lá sọ́lá ń sọ yẹn delil ló jẹ́ bayad ló jẹ́ láti ṣe nọ́bùlù pé láti nẹgẹ́tì ẹlòmíì tó bá tún wà ní ipò tí àmọ́ ìgbóhùn yá sí wà yẹn kó ṣe nǹkan àmọ́ tí mo yá privilege ok ẹjẹ́ tí ó sọ ìdí tó sọ ní pé ṣé pẹ̀lú màjìlá ní àfihàn ńlá àwọn sọ wípé lẹ́yìn ìgbà táwọn kẹ́ ibi clear sí wa o ó túmọ̀ sí wípé ẹni tí ó bá wà ní ipò tí àmọ́ ìgbóhùn yá sí wà tí ó wá ṣe ní tí àmọ́ ìgbóhùn ṣe àwọn sọ wípé kò sí láìsí ń bẹ bọ̀dé ní rí pé láìsí wà bẹ nítorí wípé àmọ́dún ìyá fìdí ti ṣe ó ti sọ fún ànábì ànábì ti sọ fún pé eléyìí ló bàdẹ̀ wá ṣe o èyí táwọn ti sọ pé ìbàdẹ̀ wá ṣe yẹn ohun gangan ni moscam lórí mọ́sálà yìí àmì sọ wípé kẹ́mi yẹn padà tún lọ mọ́ ẹ̀ṣẹ́ lè tí ànábì fún ìyá fìdí kí ni o tó ṣe mọ́ kò kàn dá padà ànábì sọ pé kó dá àwọn ìwẹ̀ kó pẹ́ kó wẹ jámọ́bà bó ṣe yẹ kó wẹ pẹ̀lú iye pẹ̀lú ṣe parí àmọ́ ànábì ò sọ bẹ́ẹ̀ ànábì ò sọ wípé ìbáàdà tí ó ti fi ṣe kókó dá padà torí pé kí ni o ìṣìhádì ló ṣe nígbà tó dá lọ nígbà tí èsì náà sùn ó ṣe ìṣìhádì mo rò pé sọ̀rọ̀ tó ṣe ìdọ́rù ìrọ̀pọ̀ rẹ̀ so òun ló fà fún omi èsì ṣe kàjú àpè ọ̀rọ̀ báyọ̀ náà ṣe kìí sòló jẹ́ pé téèyàn bá rí nǹkan tó tó tako nǹkan kan téèyàn mọ̀ pẹ̀lú àwọn màlúmọ́ọ̀sì tọrọ kọ́bọ̀ tí yóò wà lára èèyàn òdìye kéèyàn tó ṣe ìkìtọ́ọ̀lù sí àwọn àkáàdìr nínú àwọn olùmọ̀ sí à nǹkan bá dábàbàdàbà mo ní nǹkan bá dábàbà yìí mo dẹ̀ mo pé kò yẹ kó rí bẹ́ẹ̀ yóò ṣe àmì pẹ̀lú wọn so eléyìí ó jẹ́ kékeré tí mo fẹ́ ṣe lórí orí ló pọ̀ wọ́n lọ àyà. bákan náà mọ̀rọ́jà á ti kùlàmà ìfàfàbùsùn mọ̀tà ìtọ́sọ̀ ń bí ní ìfẹ́ tó lè ṣe kí ẹ̀ máa rọ́jà àwọn olùmọ̀ láti lè ṣe fàfàbùsùn yẹn fẹ́ sọ̀fún tó tó mọ́sálà báyìí mo rí báyìí o mo kà báyìí ṣùgbọ́n ó dàbí pé ń bá báyìí sọ ó yàtọ̀ sí nǹkan tí mo mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ṣé ẹjọ́ bóòdó ṣe rí o torí pé kò sí mo mọ̀ tán nínú ìmọ̀ ẹ̀sìn olú ọba dẹ́dà kò sí mo mọ̀ tán nínú ìmọ̀ ẹ̀sìn olú ọba dẹ́dà. àdúrà rọ́fù ìmọ̀lá an àìmọ̀tì àdáàm tí sheikh sheikh islam ibn tèmíyà tí wọ́n kọ ìrọ́fù ìmọ̀lá ìmú àléébù kúrò an àìmọ̀tì àdáàm kúrò ní ìmú ẹnu àléébù kúrò fún àwọn àfà olùmẹ̀sìn orúkọ tí àyè yẹn nígbà tó mẹ́rin báyìí alhamdulillah nínú àwọn tó dàtọ́ náà ní kí n ta nínú ìdílé ìlà ní àyà olùsíra yẹn wà àfa àdóde ẹ̀ka fún wa lọ́nà àfa wa ní mísọ sheikh uh, muhammad abdulaziz hafizahullahu ta'ala àfa àdáadáa ni wọ́n nǹkan àkọ́kọ́ tí mò ń ṣe ní àkọ́kọ́ sọ ní ojúra ẹ̀rí wípé nínú nǹkan tí máa ń fà á òní pé kò sí ẹnì kankan nínú olùmọ̀ láyé tó lè ṣe ìdíhá ìdíhá àpòwálì lòsùs kò sí ẹnì kankan láyé nínú àwọn àfà tó lè sọ wípé gbogbo nǹkan sáànà tí sọlá sọlá sọ pátá ìyàhàdúrì ni gbogbo ẹ̀ mo mọ̀ ní ìsìn gbogbo ẹ̀ ló ara mi láà kò sí so nígbà tí ò bá ti wá sí yẹn ó túmọ̀ sí wípé àwọn àfọ̀ ọmọ kó sínú àwọn kẹ̀kẹ́ tó jẹ́ wípé wọ́n lè mọ̀ mọ̀ wípé àwọn nǹkan yẹn tó fi kí ni o wọ́n lè mọ̀ rí ẹ̀rí tó sọ pé àwọn nǹkan yẹn tó fi kí ni o wọlé so ilé kíyàn bá ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mímọ̀ ó ti yé kíyàn mọ́ ti kọ́ra púpọ̀ torí pé kíyàn bá dé àárín agbami ìmọ̀ tán torí pé èèyàn ti fi kọ́ra láti rẹ̀ àti sọ pé èèyàn fẹ́ ṣe tọ́fábù kò ní le èyí ó kà sí ara bákàtù tí èèyàn ṣe nípa àlámọ̀ lọ́nà ìlú náà so ló fi yẹ pé kíyàn mọ́ ṣe mọ̀rọ̀ ọjà àwọn olùmọ̀ nípa nǹkan kíyàn bá rí tàbí ìdílọ́rí ká kíní ó strange o kíní ó tún ní nǹkan ìgbó tó ní lórí ìlú ẹ̀dàkùn ẹ̀dọ̀ mú fàtínú àbẹ́lì ní ni ẹ̀dọ̀ kí ní àlàyé tó wà ń bẹ̀ gbogbo àwọn ọ̀sẹ̀ wọ̀nyí tọ́mọ akẹ́kọ̀ọ́ bá ń ṣe àwọn ọ̀sẹ̀ yóò mọ̀ ìyáàdà ìmọ̀ rẹ̀ yóò mọ̀ ọ̀ràn lọ́wọ́ bákan náà kò sì tún ní gbin ìgbéraga sí ẹ̀mí ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ àyùbá ìrìnà wájú àṣọwà rí ní mùsáì ẹ̀kọ́ ló jẹ́ fún olùmọ̀ kó sọ ilé tó kọ̀rẹ́tì nínú àwọn mùsáì ìmọ̀ fún àwọn èèyàn ẹ̀tọ́ ló jẹ́ fún olùmọ̀ kó sọ ilé tó kọ̀rẹ́tì nínú àwọn ẹ̀tún tó dájẹ́ أن التعليم بالتنزيل أبلغ من الكلام المجرد فقط. كي هو قال في ó mọ ń jẹ́ kí nǹkan ó dúró nínú ọpọlọ ju pé kí nǹkan mọ̀ fi ẹnu sọ́lá sọ́lá ànábì sọ́lá sọ́lá sọ yìí pé a yẹ kí ká ń tẹ́ pàlùkàlà ò bá ti ti báyìí ànábì sí lọ sí ilẹ̀ ó dẹ̀ fọ́ nílẹ̀ ó dẹ̀ ó dẹ̀ ti bọ́ ojú hádà tẹ̀lé sí hádà tẹ̀lé sí. bákan náà alkiyasi lẹ́rí yọ̀káàdì fún náà láàyè tẹ́pàtì lè ó gbé kíyàs tó bá ti ká lápá náà sùn àníṣe nínú àní àní àní wọ́n àdínkù lápẹ̀lẹ̀ bákan náà ìsìnkáàbù bá a fi sọ̀rọ̀ ọ̀rẹ́ àdúgbòsù Islam nínú àyíkì agbọ́yé lọ wípé nínú nǹkan tí a fẹ́ òun náà ní pé ká gbé ìrànṣẹ́ dìde lọ sí ìlú mi láti lọ sí lọ́sùrù ẹ̀sìn níbẹ̀ bákan náà tó bá sì bùkátà wípé kí a fi ogun ká fi kún òsì ìgbà tí ó burú mẹ́rin máa dáàmà tó jẹ́ pé alìsíláàmù ní náà sí dáúlá tó mùsùlùmílà níbi tó bá tún ṣe tẹ̀sífù ṣẹ̀rí àti láàyè alẹ́láwù. bákan náà jẹ̀wáàbù tẹ̀sírẹ̀ ìmọ̀ lè fáyà lè kékeré ní àjà. ìgbàlá rẹ̀ yí pé alìlà ọ̀rọ̀ mọ́lẹ̀ kódà bí wáyé pé àwọn ọ̀rọ̀ àwọn olùmọ̀ wọ́n fi ìmọ̀ lọ́ra wọn lórí wípé pé kámọ́ olùrẹ̀ lẹ́ẹ̀kan o ni a ó bọ́lá fún ni àbíkáfọ́ ilẹ̀ ní ẹ̀ẹ̀mejì apákan náà àwọn olùmọ̀ wọ́n sọ wípé dọ́rùbà tẹ́ẹ̀kì ẹ̀ẹ̀mejì ní dọ́rùbà alákọ̀ọ́kọ́ àtùpà olú dọ́rùbà lẹ́ẹ̀kejì àtùpà ọwọ́ apákan náà àwọn olùmọ̀ sọ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àdéhùn tí wọ́n lè fi ṣẹ̀rí àdéhùn tó rí nìyí ní àfẹ́yàmù tọ̀tàtà ń tọ́ta tó wájú ọ̀tọ́ta tó yẹ lẹ́yìn ìgbàkọ́yì ìfẹ́yàmù mu ẹ̀mejì láfọwọ́ kan lẹ́wọ́ alákọ̀ọ́kọ́ ojú ẹlẹ́ẹ̀kejì ọwọ́ dé ìfúnpá tó àdéhùn àdéhùn tó rí nìyí. bákan náà àwọn jùmùhù àwọn sọ pé yẹ́tì lọ́gbà tó lè wájú ọ̀tọ̀fẹ́ káfọwọ́ kan lẹ́ẹ̀kan fún ojú àti ọwọ́ tó ní àdéhùn àmọ́ ọmọ ya ṣe bákan náà kọ́ọ̀lùhù ayé kọ́ọ̀lù jùmùhù wọ sọ̀wà ọ̀rọ̀ táwọn jùmùhù sọ àgbáríjọ àwọn olùmọ̀ pẹ̀lú jùmùhù òun náà ni ọ̀rọ̀ tí ó tẹ̀wọ̀n jùlọ ìwọ̀n àbápọ̀tì ìmọ̀ àtọ́hà àmìnà bí ìsọ̀mọ̀sọ́lọ́sì ẹgbẹ̀gbà ló a ti ń sọ ọ̀rọ̀ yìí ìyẹn lórí ọ̀rọ̀ wípé ẹ̀mí ló dákọ̀ bákan náà eléyìí tí ó dàrú na náà ní pé ọrùn ọwọ́ náà ní gbogbo ẹ̀ ó lù ha kò ní dé lẹ́fàá. a kà yìí, a rí pé wọ́n kọ́ sọ̀rọ̀ nítòsí àná alukur'an ní wípé samsa ojú ojú tó ń wà ìdí kẹmẹ ẹpa ojú yín àti ọwọ́ yín ọlọ́run bá àdìjọ́lá ó ṣe tẹ̀síìmù mọ́sán ìwájú aláàtọ́sí ẹgbẹ́ ojú lọ́nà kọ́kọ́ dáàkọ̀ sáájú tó dáàkọ̀ ọwọ́ so ọwọ́ bẹ́ẹ̀ tá a mọ̀ pa ojú ká pa ọwọ́ ó ná sábà àlùwùdó ó dẹ̀ náà bábà zọ́ọ̀nù Qur'an èyí bí Qur'an ṣe bó ṣe gbé wá ṣùgbọ́n eléyìí kò tako àwọn àárí tó wá nípa wípé ọwọ́ kọ́pìlà ẹ̀lúwọ́ ṣáájú ojú kò tako pápá ìpìlẹ̀ kó mọ̀ torí wípé wáwù tó wà níbẹ̀ rẹ̀ pé fáńsà ó bí ojú ní kún wà ìdí kún kọ̀dláì sí ìpẹ̀lú ó ti má ṣe ìfádà àtẹ̀sí àlùmíyìn eléyìí tí kò sí eléyìí káṣọ ní méjèèjì tí عن جابر بن عبد الله رضي الله عنهما أن النبي صلى الله عليه وآله وسلم قال أعطيت خمسا لم يعطهن أحد من الأنبياء قبلي نصرت برعب مسيرة شهر وجعلت لي الأرض مسجدا وطهورا فأيما رجل من أمتي أدركته الصلاة فليصلي أهلت للغنائم ولم تحل لأحد قبلي وأعطيت الشفاعة وكان النبي يبعث إلى قومه يبعث إلى ناس عامة فهو جابر بن عبد الله صلى الله عليه وسلم يا نبي صلى الله عليه وسلم قال أعطيت خمسا لم يعطهن عاد من الأنبياء قبلي الله قال من يعمل كمان أنت الله سبحانه كمان أنت kò túmọ̀ sí pé kò ju márùn lọ ètò inú ìwà yàtọ̀ ìwà afẹ́rù ní kàmsà ọlọ́run fún láwọn nǹkan márùn kan ètò lánàá yóò sọ̀rọ̀ ndị àhàdó ní àgbéyà ìkọ̀bí kò sẹ́ni kankan tí wọ́n fún ní kankan nínú àwọn ànábì tọ́lọ̀ ọba gbé tó tó jẹ́ kọ́lọ̀ tó gbé kárẹ̀ sọ̀rọ̀ àti òfin àwọn òṣìṣẹ́. Nùsírù ti bèrè ọ̀ Mùsírù ọ̀tọ̀ ṣáàbù. Ìpáyà àti ìbẹ̀rù. Ọlọ́run bá máa ń fi sí ẹ̀rí àwọn tí àná ti bá bẹ́ lọ gbógun jà. Okòsù kan táwọn ẹni sọ́lá sọ́lá wọn sọ́dọ̀ wọn. Wọ́n jẹ́ ìlà sí àdúgbò mẹ́tìdẹ́ wọn sọ fún wọn. Ẹlẹ́ẹ̀kejì, ọlọ́run bá ṣe ilẹ̀ fún àná ẹni sọ́lá sọ́lá ní ilé ìjọsìn àti ìdí èdè ìṣèmára gẹ́gẹ́ bá ti kà síwájú. fàáyínmọ́ arábìnrin ni ó mọ̀ sí adẹ́rẹ́ká nínú sọ́lá fàdíkọ́lù èyí jẹ́ ìpinnu àwọn àmúmọ̀ mi tí àsìkò ń bá bá fàdíkọ́lù tó kí òun kó mọ̀ sọ wípé a òun mọ́sálásí ilẹ̀ náà mọ́sálásí ọ̀hún ṣẹ́gi láti dé alùpàmẹ́rin. àmẹ́rin sọ́lá sọ́lá àmẹ́rin ni wọ́n ṣe lẹ́tọ̀ọ́ fún mi àlùbánáàlì àlùbánáàlì òun náà ni jámùrù rẹ̀nímà òun náà ni ọ̀rọ̀ ogun ọ̀rọ̀ ogun tó máa lọ ìjà pẹ̀lú àwọn àwọn tó wá láti ẹ̀fọ́ àwọn fẹ́ẹ́ gbogbo Islam tí Islam wá jẹ wọ́n mọ́jà rẹ̀nímà ni òṣèré Islam ó ṣe lẹ́tọ̀ọ́ fún ànábì sallallahu alaihi wa sallam ọlọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ fáwọn onígbé obìnrin oníjẹ gẹ̀límà àti gẹ̀límà àti fáìlì fáìlì gẹ̀límà náà lòun ṣùgbọ́n ogun kìí tẹ̀lẹ̀ ogun ò ní wáyé bí alápèjú ẹni ìsìn àwọn ọ̀tá Islam wọ́n dé bá túnṣì àwọn mùsùlùmí wáyà wọ́n á dé bá mùsùlùmí dé ń bọ̀ pé àwọn ènìyàn pa á náà gbogbo nǹkan orogun tí wọ́n kó lẹ̀ tán kó wá fáfẹ́ dìjà wọ́n kàn dá sílẹ̀ wọ́n ń sá lọ wọ́n ń sá lọ wọ́n kó gbẹ̀ sílẹ̀ èyí tán kó sílẹ̀ yẹn tí ò sí dà yẹn ìyẹn ní fáyẹ́mì tíjà bá ti wà eléyìí tán bá ti kọ́ńkà ìyẹn ní bẹ̀ ní mọ̀ so fáyẹ́mì kò sómi mùjálàbì tí wọ́n sọ̀rọ̀ ìgbé ẹ̀ ọ́n mùsùlùmọ́ tó báyìí gbogbo ọ̀rọ̀ nǹkan tó wá fi ja ọkọ̀ ẹni ìtọ̀ntàn gbogbo ẹ̀ ọkọ̀ ìwẹ̀ sílẹ̀ sálọ̀ ọ̀hárọ̀kù ọ̀nàhálà ọ̀fọ̀ọ́bùlẹ̀ ọ̀sálọ̀ so gbogbo tó bá fi kó sílẹ̀ títà kẹsẹ̀ ò ṣẹlẹ̀ òun fẹ́rẹ̀ títà bá ti ṣẹlẹ̀ tí ìsìláàmù kọ́ kàwọn òun ìrọ̀ mímọ̀ méjèèjì ẹ̀tọ́ ni fún àná ànábì ni kò sẹ́nì kankan ṣáájú òun ànábì sọlá sọlá tí ghanima jẹ́ ẹ̀tọ́ fún kò sí nínú àwọn ànábì ọlọ́run tó bá ti lọ jagun tí wọ́n jagun gbogbo ọrọ̀ ogun tó bá ti rí tó bá ti kó jọ tó ń gbà lójú ogun wọn kò gbogbo ẹ̀ wọ́n máa àtẹ́ǹbù ẹ̀ síbì kan wọ́n lè gbé tó bá ti kó síbì kan láì wọ́n kà kó síbẹ̀ iná yóò sọ̀kà láti sọ́nà yóò sì tó dànù ìjọba ìjọba dáná sí òun iná ọlọ́run pa iná láti ẹ̀ láti sánmọ̀ yóò sọ̀kalẹ̀ sórí gbogbo sí bó ṣe lè pọ̀ tó yóò ju gbogbo ẹ̀dànù fẹ́rẹ́yán so kò sábẹ́bí kankan tí ó jẹlẹ̀ nímọ̀ àfi àmẹ́lí sọlọ́gbọ́n àlejò àlejò eléyìí nínú àwọn òṣòṣì yá ti àmẹ́lí sọlọ́gbọ́n olówó wà ọ̀dídì ṣàfáà wọ́n sì fún mi ní ọlọ́ọ̀bá fún mi ní ìpẹ̀ ayé ṣàfáà ti kúbùrọ̀ òun náà ní ìpẹ́ ńlá nílé tí ọlọ́run ọba subhanahu wa tí ó yọ̀ǹda fún ànábì ní ìgbà tí ọlọ́run bá bá gbé wa dìde tí ń lọ tá à ń bọ̀ tí a ò mọ inú odó tí a dà ọ̀hún lásì nípa wípé tọ́lọ̀ ó ti ẹ̀sìn dájọ́ bọ́ bá jẹ pé iná náà lọ̀rọ̀ ọmọ náà ó dàbí kọmọ ọmọ àgbẹ̀ náà ó kọmọ náà àwọn yóò lọ káàkiri gbogbo ọ̀dọ̀ àwọn ànọ́dì ọlọ́run bá táwọn ènìyàn ní wọ́n mọ̀ sí ẹ̀sìn báyìí bí a rárá o èmi kọ́ o èmi kọ́ o èmi kọ́ o èmi èlé ti gbọ́ o èlé ti gbọ́ o títí láti bá ànọ́dì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam kí ànọ́dì sallallahu sallam tánà ní wà kí wà á lọ ní lọ sí abẹ́ àlárùsù ọlọ́run bá subhanahu wa olúwa yóò àgbélò ní rọ́bí mahamida lam àrífù àmàn ọlọ́run ọba àlùjọlá yóò kọ́ mi ní àwọn ẹ̀yìn kan àwọn orúkọ kan tí owó fi bẹ ọlọ́run lọ́jọ́ náà ànábìíní lam àrífù àmàn bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ní ìtì mọ́ o ó sì gbà náà ọlọ́run ọba àlùjọlá tó tó fi mọ̀ ní. orúkọ ọlọ́run ọba ju 99 lọ hadith jẹ́ kan bẹ̀ hadith jẹ́ kan nù hadith tó orúkọ ọlọ́run ọba ó kí n lọ ó ọba kọ́ orúkọ kan àwọn ìròyìn kan tẹ́ pé owó tí ìmọ̀ tí mo ti bá ń yìí wò ṣùgbọ́n tó àlẹ́ ìsọ́lá fọ́lá wa ti tẹ̀lé yóò wá ṣípẹ́ yóò wá ṣípẹ́ ìkọ́lọ́ ọba nìkọ́lá ó dájọ́ gbogbo ibi tó bá gẹ̀gẹ́ já sí kálukú fẹ́ mọ ẹ́ndì sọ so ilé yìí ó náà ní àṣàfáàtú ìkóbọ̀rọ̀ àṣàfáàtú ìkóbọ̀rọ̀ ó náà ní ṣàfáàtú ó tóbi bákan náà wàkàdà nàbí yìí yóò àtò ìlà kọ́ọ̀mì alìbàtìlá tó àmì nàbí ìpín ní jíǹsì ni wọ̀kánà nàbí yóò àtò ìlà kọ́ọ̀mì gbogbo àwọn ànábì tán ti rán sáájú ànábì sọ́lá àlùsọ́lá wọ́n rán wọn sáwọn ìjọ wọn ni gbogbo ẹ̀ pátá ènìyàn àtàjànú ọlọ́run àbá sùhánà ìtàlá lọ́ra ọ̀nàdùwà muhammad sallallahu alaihi wa sallam ní orin tí mọ̀jọ́ ìhàlẹ̀ àkórí tí a lè fún hàlẹ̀ yìí tọ́jú àmà fáwọn ajá àti sọ́sẹ́yìn àkọ́rígbàrí fún hadithi bayanu nubadin ní ọ̀sọ́ ìsìnàbí sallallahu alaihi wasallam wa ummati àlàyé ránṣẹ́ nínú àwọn ọ̀sọ́ ìsànàbí àwọn ọ̀sọ́ ìsànàbí pọ̀ tó yẹ pé òun nìkan ló ṣí àì tẹ́lẹ̀ ní òbá ṣí àì nínú àwọn àmì ti kọjá lọ nínú rẹ̀ náà lè fún kàtà kàyé àwọn kàfẹ́ ìsìnkú rẹ̀ pé wọ́n lọ ṣáárà kà rẹ̀ tò ní àwọn kàfẹ́ díẹ̀ nínú àwọn kàfẹ́ ìsànàbí sallallahu alaihi wasallam àtàlàyé fún wa nípa jí pé inú mùlákì aṣáàfihàn rahimahullah ta'ala wọ́n ní síra tí wọ́n sọ lórí kàfọ́ ìṣẹ̀lẹ̀ àbíyá àwọn specifications tó wà fún àwọn ọ̀dọ́ ìyọ́rọ̀ ọba àwọn ìpínlẹ̀ pé wọ́n ọlọ́run yọ̀ǹda fún wọn kò yọ̀ǹda fún ẹ̀dì mi bákan náà rọ̀dí ìtú yá ní àtọ́ ni Allahu azza wọ́n fún mi ìtumọ̀ náà ní sọ́rọ̀ ọba sọ́nà sára ó fún hamsan hamsu kìfàlì ọkọ̀tọ̀ àwọn nǹkan márùn kan nùsírùtù àyà àlẹ́ni aláhùn aláàdáyì ọlọ́run bá rán mi ṣe lórí àwọn ẹ̀tọ́ àmì adúrú alkhawf ìpayà wàlúwàjà àti ìbẹ̀rù yẹ̀kùnrin ìgbàwò ní ìlú ní àádá tọ́nà ọba àdúgbọ́lá ló ń sọ sí ẹ̀mí àwọn ọ̀tá àwọn ọ̀tá ọlọ́run bá sùhánù ìwọ̀tá lọ sí ọ̀tọ̀ṣà ayé ìfáfọ̀tọ̀ṣà والمراد أن عدوه مرعوب منه ولو كان بينهما مسافة شعب àwọn ọ̀tá táwọn ìsọ́lá sọ́lá ọ̀bẹ́lọ jàlógún ẹ̀gbọ́n ti mọ̀ pa àwọn kódà kó jẹ́ pé distance ń bẹ láàrin àwọn àtàwọn ìsọ́lá sọ́lá èrè oṣù kan ni nàìjíríà láti bẹ abdul mọ̀sílẹ̀ wọn sọ fún wọn ayé fọ́yọ̀rọ̀ láwọn ní jẹ̀mẹ́ abdul mọ̀kánà ní sojú sí ìlú abdul sọ́lá ọlọ́run bá àlekọ́lá ó sì gbogbo rẹ̀ fún mi ní àyíkú ọlọ́run ọba subhanahu wa ta'ala lásìkò ìgbà tí èrò bá tó wàtúrọ́bù ha àtàtàn àrùbí ìrìnlá fàkìdì náà ìgbẹ́ ilẹ̀ náà wọ́n lè fi ṣe mara nígbà tí ìgbà rí omi fàáyíwá rọ́jù ayù rọ́jù èdìkéyìí ọkùnrin mọ́sọ̀ wípé ayù rọ́jù ló wà ní àdéhùn náà gbogbo ìyá ayù mọ́lẹ̀ àjẹ́ wọ́n sọ mọ́sọ̀ yẹn o torí pé àdìmọ́rì atú ṣàkọ́lù kò rí jà ilé àdìmọ́ ní tó bá ti kan obìnrin ó ti kan ọkùnrin náà ní ẹ̀sìn ní tó bá ti kan ọkùnrin ó ti kan obìnrin náà ní ẹ̀sìn so àwọn obìnrin ní kẹ́yìn bí àwọn ọkùnrin nínú tẹ̀sírẹ̀ àti tá a bá rí lọ́sùn tó sọ wípé níbí o obìnrin ti dé ni o níbí o obìnrin ti dé alàmìn alàkọ̀rọ̀ yìí ọ̀pá adúrí méjì tó wà ní mọ́sá ní tàbá tàbátí tàbá àti mọ́rúwà ọ̀pá adúrí méjì yẹn wọ́n sọ wípé àrọ́mùlù bẹ̀rẹ̀lẹ́gùn máa ní ìjà pápọ̀ bí ẹ̀bá ti débi ẹ̀pá adúrí yẹn èyí ó pọ̀ pẹ̀pẹ̀ díẹ̀ èyí ó jọ níwọ̀nba débi tí gírí alákọ̀ọ́kọ́ àti gírí ẹlẹ́kejì ṣùgbọ́n obìnrin kò sí ọmọ tó bẹ̀rẹ̀ tò tí àbárí ìsìnkúnlẹ̀ òṣèré obìnrin ò ní jọ́bí àwọn ló jọ jù ṣùgbọ́n torí bá ti dídẹ̀ ní ìṣẹ́ àwọn kò sóbìnrin ń bẹ̀ obìnrin ò ní jọ́bí ọkùnrin kan ló máa ṣe kí ni òun máa jọ so tí ò bá ti sí ìsìnkúnlẹ̀ táàrí exemption tó sọ fún ayé pé eléyìí o kò sóbìnrin ń bẹ̀ ọkùnrin kan ló wà fún gbogbo nǹkan tó wá ti kan ọkùnrin nílẹ̀ wọn bá obìnrin náà bí o náà bákan náà àdàràkàtì mú àsọ̀lá tàbí tí ìrùn bá ayé dákàlà lẹ́yìn àwọn súnmọ́ fọ́nìsọ́lì ayé ni àpapọ̀ ńlá ìbìlà áwùjú ìwọ̀nìsọ́lì àríyá wọ́n láyé ń tẹ́sí ní ojú ìdàlímà ó sàbàdà pẹ̀lú àyámú kó ti jọ nǹkan rẹ̀ sí omi أحلت لي الغنائم أي جعلها الله لي ولأمتي حلالا الله بعد الصلاة أسلمي التوفون النبي صلى الله عليه وسلم أتي الأمة النبي صلى الله عليه وسلم وعكيف الشفاعة ثاني الله الشفاعة والمراد الشفاعة في العزمة أنت بي أتفلعيني يتعجب شفاعي ونحن الشفاعة في الله سبحانه وتعالى تو بالي في النبي sallallahu alaihi wa sallam fi alimọ́fì ayé kùdíyà bẹ́yìnàmù fún láàrin àwọn tí ó wà ní mọ́kìtù kìyàmùsà àwọn tó wà ní gbàgede alìkìyàmù ọlọ́run ọba subhanahu wa ta'ala kọ́lọ̀ ọba anábì sallallahu alaihi wasallam anábì ní kò sí nǹkan tí àwọn àgbéyàwó máa ń sọ lọ́jọ́ náà ju pé kí ló máa sọ Allahumma salli Allahumma salli Allahumma salli salli salli ọlọ́run ẹ̀rọ ọlọ́run a ẹ̀rọ ọlọ́run ọlọ́run ẹ̀rọ nǹkan ànábì máa sọ́jọ́ náà ló kìrìpọ́jọ́ náà wọ́n lágbára púpọ̀ àdìgbà ọ̀sọ̀ ìbùkárí ọlọ́run sọ mú anábì wa bàbá wa adam ibi akérèjì bá adam náà adam lọ kó àwọn ọmọ mẹ́jáde náà àbí mọ̀ rẹ̀ lọ kó àwọn ọmọ mẹ́jáde adam alayhi salam tí a máa bèèrè lọ́wọ́ ọlọ́run ọba àdìgbà wáyé kam nílò ní kí n kó ọlọ́run àwọn ọmọ pé ní kúlè alifé nínú one thousand fifty ọmọ yá wà fifty inú ọ̀nà ẹyọ kan àlùjànnà. so ní pẹ́pẹ́ bá sì lẹ́sẹ̀ àtàndọ̀ nínú one thousand tó oríra rẹ̀ tó rábùbá kì í tó orí àbùbá kì í lẹ́sẹ̀ rẹ̀ kí ìtumọ̀ rẹ̀ tàbí mọ̀ rẹ̀ ìlàgbàrà bàbá lórí sọ́là sọ́là ń sọ tó débi ọ̀rọ̀ yìí àwọn sọ̀hábà wọn fáìn lè rí ara wọn bù máa sọ ọ̀gbọ́n ara wọn bù máa sọ inú suratul hajj kí lọ́nà ọba sọ fi ìdíláyà sí suratul hajj ó ní ẹ̀ka ẹ̀ka suratul hajj yàwùmọ́ tàrọ tàrọ náà tẹ́jì alùkúnlà mọ̀gbíáfí gbogbo àwọn tí wọ́n bá ń fún ọmọ lọ́mú wọ́n sọ mọ́lẹ̀ àwọn ọmọ kéékèèké ewu òwú lórí o àsìkò yẹn gbẹ́gbẹ́ nínú ìwé ọmọ kéékèèké sòkòtò káwọn náà bí wọn sọjọ́ náà ju pé Allahumma salli Allahumma salli Allahumma salli nítorí náà ká mọ̀ fọkànbalẹ̀ ká mọ̀ fọkànbalẹ̀ fún àbúbákẹ́ nígbà tó bá kàbí kíkà jẹ́ náà tán ó tún lé kónú ìjọba àwọn ìyàwó àwọn ọmọ ọgbà ọ para rẹ ní ní oṣù gbàgbọ́ nígbà tí wọ́n ń pa tó bá gbẹ́jọ́ fún ọ ní tẹ́lẹ̀ ìṣèjọba tí ì lọ òun kí ìgbàgbọ́ sí wọn ẹ̀wọ̀n gan ẹ bá fún wọn ní ìsọ̀rọ̀ ní géèmù lọ́wọ́ ní ìta kiri ọmọ wọn lè lọ́wọ́ o lè bá fi so amẹ́rin sọlá sọlá òun ni ó sì pẹ̀ wá ń jọ náà kí kálukú òsì ẹ̀ ìmọ̀ ibi tí ọ̀rọ̀ lè fi ẹ̀ nítorí kálukú òsì ọ̀rọ̀ fún yín tó bá tẹ̀lé pé iná náà ni ní sọlá sọ fún wa nípa àwọn ìfẹ́ àti ìdẹ̀ra ọlọ́wọ́ bá àríṣẹ́ ọlá tó ṣe fún anábìyàn Muhammad sallallahu alaihi wa sallam nínú àdíyí gẹ́gẹ́ bí aṣòkà sí síwájú níparí nínú àwọn àkọ́tọ́ yìí àbí nínú àwọn fífún hadith lè tó wà nínú hadith yìí ni pé àwọn sùsọ́ọ̀lù márùn-ún kan lẹ́yìn sàhásọ̀rọ̀ kò mọ lórí márùn-ún yẹn nìkan o onígbà àwọn ẹ̀rí ni wá tó sọ wípé mẹ́fà ni ẹ̀dìyẹ bákan náà àlàyé nípa àwọn ẹ̀ṣà àdáyẹrí ẹ̀ṣà tọ́nà ọba àlùgbọ́lá tó fi kẹ́ àlùmọ́ àlẹ́sọ̀lọ́sọ̀lọ́ àrígbọ́ nínú àdéhùn bákan náà a sì tún rí gbọ́yìn bẹ̀rẹ̀ pé ó máa àlẹ́sọ̀lọ́sọ̀lọ́ ó lọ́lá ju àwọn woman tó ti ṣáájú lọ àfihàn orí gbọ́yìn bẹ̀rẹ̀ pé ọlá wà fún ànábì sọ́là sọ́nà lórí gbogbo àwọn ànábì tó kù pátápátá àtàhájò fún mi ní àmìlá kí ẹ máa sọ̀rọ̀ pẹ̀lú ìdẹ̀ra ọlọ́run ọba subhanahu wa ta'ala pé ah, eléyìí ní bá bí sáàmù ẹ̀dì ní ẹ̀mẹ̀ sọ̀rọ̀ bí kàfàkàdì ìdẹ̀ra tọ́lọ́run ọba àdìkọ́lá bá ti ìkìlẹ̀ ní wípé ilẹ̀ ó mọ́ bákan náà a lè fi jọsìn lórí ẹ̀ àyàfi àwọn ààyè tí nọ́ọ̀sù bá wá wípé a lè fi jọsìn bẹ́ẹ̀ bíi ààtàn àti bùbá ràkúnmí lórí yé torí pé bùbá ràkúnmí ó jẹ́bi tí àwọn ṣẹ̀yàfíì tí wọ́n ti máa ń jẹ̀ lọ́sùn lósì bákan náà ومباركة النبي صلى الله عليه وسلم إلى جميع الأرض ìjálẹ́jáko ìjẹ́ òjíṣẹ́ ànábì sọ́là sọ́là gbogbo ẹtí bẹ̀rù ní ẹ̀pátá ní ànábì sọ́là sọ́là wọ́n rán wọn sí bákan náà ìgbà àti ìtìfá ìlú kanáà ìgbàlá yìí pé a lè ṣàǹfààní pẹ̀lú ọ̀rọ̀ ogun ìgbà fi ṣàfà àhàdìsí orin rẹ̀ pé ànábì sọ́là sọ́là ìyáwó ṣàfáàtú àtìkúbọ̀rọ̀ àwùjọ ọ̀sùn òun náà lórí ìfẹ́ tí ó ga jù pátápátá bákan náà bákan náà ìtọ́ọ̀lù ẹ̀mí kọ́mlẹ̀tọ́à àrígbọ́ ilẹ̀ yìí pé èèyàn lè kí ẹ̀ kọ́kọ́ sàlàyé ilẹ̀ ṣáájú ká tó máa dìde ìbéèrè bákan náà kàrá mẹ́tò hajj al-umma àpọ́nlé àti ń bẹ fún àlùmọ̀ bẹ́ẹ̀ náà bá sùpáàlù rẹ̀ kó fa ní àgbáyé ilé ti àṣẹ tó sì fi sínú ìdáàbò àmúnáàtì ẹnìkọ̀ọ̀kan. Insha Allah ta'ala tó bá di ọ̀la ká mú síra ìwà kálẹ̀ fún lórí àdúgbò ìṣẹ́ ìlú wa níbi ìdí ká mú wà lọ́nà àti ìlú náà ìjà rẹ̀. Kọ́lọ̀ kan kẹ́lá